الله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد أدعوك فون الله باتي أشواني مسلمي tó jẹjẹ jẹ ká tó tún jẹ ká wà nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ tó dára tọ ni tó tún ní àwọn ẹ̀kọ́ tó so máa tó máa kẹ́kọ̀ọ́ ìfi ṣẹ̀sìn Ọlọ́run ní jẹmi àti yín ṣẹ̀sìn o àwọn afáwa tí wọ́n ti lọ wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú àwọn tírà wọn ìkànnú àwọn ẹ̀kọ́ yìí ni mo fẹ́ jẹ́ kí àjọjọ bójú wò kájọjọ fi ṣe àǹfààní láàárọ̀ yìí tírà tó gbajúmọ̀ eléyìí tá a máa ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ nahwu láti bẹ̀ eléyìí tí ṣe alfiyatu ibn malikin rahimahullahu ta'ala ẹ̀kọ́ kan ń bẹ tí àáfà yìí fi síbi mọ̀kọ́dìmọ̀ rẹ̀ tọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ayé òde òní tí wọ́n kì í pay attention sí. kódà kì í ṣe ibi mọ̀kọ́dìmọ̀ yìí ni àwọn ẹ̀kọ́ pàtàkì pàtàkì báyìí wà àyàn ìlú mi máa ń rò pé àwọn tíra yìí tíra tí yẹn kàn máa fi ń kọ́ nípa lọ́gọ̀ lásán ni kì í ṣe bẹ́ẹ̀. àwọn ẹ̀kọ́ wà ń bẹ lóríṣiríṣi kódà tó so má kì í dà ó wà ń bẹ́ẹ̀ eléyìí tó so mọ́ àwọn àdáàbò wà ń bẹ̀ ọ̀kan nú ẹ̀ ò ní mo fẹ́ mú ní àárọ̀ yìí mo sì fẹ́ mú láti bí mọ̀kọ́dìmọ̀ rẹ̀ nígbà tí ibùn malik sọ wípé bisimilahi rahman rahim qala muhammadun wabnu maliki ahmadu rabbillaha khayra maliki musalliyan ala nabiyyi mustafa wa alihi al sharafa. طبعا وعليني وعاله المستكملين الشرفاء آه، وأستعين الله في ألفية مقاصد النحو بها محوية تقرب الأقصى بلفظ موجز وتبسق البذل بوعد منجز وتقتضي رضا بغير سخطي فائقة ألفية بن معطي وهو بسبق حائز تفضيلا مستوجب ثنائي الجميلة والله يقضي بهبات وافرة لي وله في درجات الآخرة ibi mo ti fẹ́ mú ẹ̀kọ́ yìí torí pé tá máa tú láti ìbẹ̀rẹ̀ dópin àpẹ̀mbẹ̀ Ibn Malik àgbàfáà ni gbogbo wa ti mọ̀ kódà téèyàn ò bá mọ̀ pé àgbà àfáà ni tó bá ti mẹni tí mo fẹ́ dá akọ yìí nínú ọmọ kéwù rẹ̀ ó tó kọ́ mọ̀ pé àgbà àfáà ni òun ni àfáà àfáà wa àgbà Imam Nawawi rahimahullahu ta'ala mo rò pé téèyàn bá mọ̀ pé ẹni tí irú Imam Nawawi bá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó yẹ kéèyàn mọ bó o nípo Ibn Malik ti bó ló ṣe tó ìgbà tó bẹ̀rẹ̀ àlùfíà yìí ó ní qala Muhammadun muhammad ló kọrọ ibn malik lakin nasaba nafsahu ila jaddihi ó wá fira rẹ̀ tì sí bàbá bàbá ẹ̀ kò fira rẹ̀ tì sí bàbá ẹ̀ nítorí àwọn ẹ̀kọ́ mi ìta sọ̀njọ́ mi so orúkọ rẹ̀ ni muhammad bin abdullah ibn malik so muhammad bin abdullah abdullah gangan ló kọ bàbá rẹ̀ wọ́n sì máa ń pè ní abu abdullah kò ní yàtàn ehm, wọ́n bí ibn malik ní ọdún 598 àwọn míì ní ọdún six hundred àwọn míì sọ̀nkan míì tó yàtọ̀ sí ó sì kù ní ọdún six seven two àwọn míì sì sọ̀nkan míì tó yàtọ̀ sí àwọn míì ní um, six nine two àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn kọ́ la fẹ́ lò níta fẹ́ lò ní kí tá bá wá ń wo mọ̀kọ́dìmà yìí lọ nígbà tó ń sọ̀rọ̀ tó ń ròyìn tíra rẹ̀ tó kọ tó ń ròyìn rẹ̀ lọ ó wá débì kan ó ní pé wọ́tẹ́bùsọ̀tò lìbàdàlà bíi wáàdì mùnjásìn وتقتدي رضا بغير سخط فائقة ألفية بن معطي وني الفية تونتون قي أجو الفية ابن معطي له tani jẹ́ ibùnú mọ́tí ibùnú mọ́tí bọ́pọ̀lọpọ̀ náà àfàtì sọ ó ní àkọ́kọ́ èyí tó kọ́kọ́ kọ àlfíà fíkìrà pé ká máa kọ àlfíà fìlẹ̀ olóòmù sọ̀rọ̀ láàfin táwọn yóò sọ pé kéèyàn àkọ́kọ́ máa ń kọ àlùfíyà nípa ìmáàmù ìmọ̀ náhù ibùn mọ́tò ìlà ọ̀kọ̀ọ̀kọ̀ kí wàá ṣèwọ̀n nìkan kódà níbi òun gbogbo àwọn ọmọ yòókù ṣètè wọ́n tẹ̀lé ni so kíkọ àlùfíyà ó ṣáájú níbi náhù àwọn míì tẹ̀lé gẹ́gẹ́ bá míì náà wọ́n ní ìmọ̀ ti sọ alálẹ̀ akọ́lẹ̀ kákọ àlùfíyà nípa náhù ibùn mọ́tò ìlẹ̀ ní àkọ́kọ́ ibùn mọ́tò yìí àgbàfáà ni kúnyà máa ń jẹ́ abul husayn àgbàfáà ni bin abdul mu'ti bin abdul nur wọn ló kọ afáwáyé azawawi àwọn bí àwọn ní ọdún five six four wọn ni wọn bí wọn àwọn náà ṣèkú ní ọdún six two eight tá a bá wò dáadáa a rí i pé wìládà àwọn méjèèjì bí nǹkan bíi thirty four years ló wà láàrin rẹ̀ síra wọn tá a fa wa ìfisà gba Ibn Malik tá a bá sì wò ní ti ikú a rí i pé bíi forty four years ò ní ikú ni wọ́n gbà lọ́wọ́ ara wọn láti bọ́ síwájú ọlọ́run bọ̀ pàtó lára ga òun wá ní àkọ́kọ́ ẹ̀yìn tó kọ́kọ́ àlùfíyà nípa ìmọ̀ náà Yahya bin Abdul Mu'ti wọn là kọ́kọ́ ó dẹ̀ gbìyànjú ṣùgbọ́n nígbà tí Ibn Malik wa kọ́ tiẹ̀ wọ́n ní kí àlùfíyà tòun ju tiẹ̀ lọ àwọn onímọ̀ sọ wípé òótọ́ ni ó jùlọ ó jùlọ lọ́nà méjì ó jùlọ lafdhan ó sì jùlọ màánà ó jùlọ láfọ́fọ́ nítorí wípé téèyàn bá wo àlùfíà ibn malik báhàrù rogers ló fi kọ́ báhàrù ẹ̀yọ̀ kan náà ló sì lọ láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n nígbà tí ibn mọ́tí fẹ́ kọ tiẹ̀ báhàrù méjì ló lò ó lo rogers ó lo sẹ̀ríà kìí ṣe báhàrù ẹ̀yọ̀ kan gẹ́gbó náà ti sọ so ẹni tó lo báhàrù ẹ̀yọ̀ kan láti fi kọ àlùfíà a fi wé ẹni tó lo méjì bákan náà tába wọn nínú ìtumà a rí wípé um, alfiya àti ibn malik àwọn tó kó sínú nínú àwọn àdájọ́ ìmọ̀ nahwu ó pọ̀ ju ti ibn mu'ti lọ ó tẹ̀yẹ kí a rí nínú àwọn onímọ̀ tó sọ wípé kìí ṣe wípé tí ibn malik dájú tiẹ̀ lọ́mù lápapọ̀ torí pé òun náà ní àwọn ààyè tí ó ti wá ní nǹkan tó fi jù lọ òun ló ní fíkìrà ká alfiya àwọn tó kù náà wá tẹ̀lé ṣé wá rí ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká mú lónìí gbogbo àwọn tá a jọ máa kẹ́kọ̀ọ́ lójú tèmi èmi wòye pé yóò ṣe wá láǹfààní yóò sì sọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ pírọ́blẹ̀mù tó wà láàrin wa láwùjọ òun ni kéjọ àti Ibn Malik wá sọ pé ṣe tòun ju tiẹ̀ lọ ààrẹ yìí tó wá lẹ́yìn Ibn Malik náà tó ní tòun náà tún ju ti Ibn Malik lọ bí Imam Suyuti so ó ní àlìfíà tòun fa ikọ̀tàn àlìfíà àlìfíà ta Ibn Malik ṣùgbọ́n kò tó a sì rẹ́ni tó ní tiẹ̀ náà ó ju títí sùyúti lọ ṣùgbọ́n bẹ̀yẹn kọ́ la fẹ́ lò ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká mú láàárọ̀ yìí tèmi fẹ́ kémi ó mú káwọn máa kẹ́kọ̀ọ́ tán àbí kan mú àti yíyọ ata ń bẹ níta tá à ń gbọ́ mi ó ní wábi sábìkìn ha izun tafbila ó ní tá a bá wo wípé òun ló ṣáwájú kọ́kọ́ kọtíra àlìfíyà ha izun tafbila òun là á gbọ́lá fún gbogbo ń tèmi rí kémi ọkọ kò bá àjùlọ láfífọ́n kì bá àjùlọ máàná kì bá àjùlọ ní nítorí kó fi jù lọ tóun ọba kọ àlìfíyà sẹ́mi ọmọ tí ń jẹ́ àlìfíyà wàhábí sábẹ̀kín ha ìzùn tàfùdíyìlá torí epo síwájú mi ṣiṣẹ́ olóore òun láàgbọ̀lá fún kódà mustawjibun sana iyal jamila kódà ọ̀ràn àyàn ni lórí mi kí n máa ṣe ẹ̀yìn dáadáa fún kí n máa pọ́nlé kí n máa ròyìn rẹ̀ lọ́nà tó dáa kódà nítorí fi tẹ̀lé onípótó wá ṣàdúrà fún kí wallahu yaqdi bihi batin wafira li walahu fi darajatil akhirah ní tí mo fẹ́ lò ní ẹ̀yàn ọmọ ayá mi tá à ń jọjọ́ ń gbà mí sunna salafiya kọ́ pa àwọn nǹkan kan dé nínú ẹ̀sìn tá a pàtàkì o lòun náà ni wípé fadlu asabq ọwà nù islam fadlu asabq ká gbé ọlá fún ẹni tó bá síwájú èèyàn níbi dáadáa ara ẹ̀sìn ara sunna ara sàlàfíà kílẹ̀ tọ́lọ̀ mọ̀ bọ́ba tó láàrin ganu alukur'an bí sọ pé was-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar tí o sọ wípé al-muhajiruna wal-ansar tó ní as-sabiquna al-awwaluna minhum àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ nínú àwọn muhajirin nínú àwọn ansar walladhina taba'uhum bi ihsani radiyallahu anhum wa radu anhum gbogbo aláàmọ̀ yìí kí àwọn sàhábà lọ́lá jù wá lọ nítorí pé wọ́n síwájú gbàgbà islam àwọn ẹlòmíì wọ́n bá anábì wa muhammad sallallahu alayhi wa sallam lò gbà tí wọ́n gbà fún nígbà yẹ tí ó rẹ̀ pé àwọn náà ń lò láyé anábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì padà gbà lẹ́yìn ikú ẹ̀ irú àwọn bí àwọn onímọ̀ ní àní pè wọ́n ní sọ̀hábà á máa pè wọ́n ní mọ̀kọ́dọ̀rọ̀ mú wọn síbẹ̀síbẹ̀ torí páwọn yẹn síwájú wọn ṣiṣẹ́ wọn lóore síwájú wọn gbà fún Islam ọlá sísíwájú yẹn bá wọn ẹ dákun ara ẹ̀kọ́ tẹ̀sí mú wa lélẹ́yìí ó ní pé ẹni tó bá síwájú ẹni kọ́ yìí mà kódà ká jùlọ lọ́dọ̀ kódà ká jọjọ lo àsìkò kan náà kódà ká jẹ bọ́ba àbó ó sì jù wá lọ náà nítorí ó jẹ́ àbá àjù lọ kì bá jù wá lọ àbá àjẹgbẹ́ àbá àníran jùlọ àbá àníbi jùlọ ó yẹ ká mọ̀ wípé ehun tọ̀hún wá hawa bisabukin ha izun tafadìgìlà ó ṣàti síwájú wa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà àà ká gbé tafadìgìlà fún ó ti ń síwájú wa pèpè sínú ẹ̀sìn ọlọ́run sínú sunna ha izun tafadìgìlà ó síwájú wa lajú sẹ́sìn pé àwọn ènìyàn sí àwọn ìlú yẹn wàá gbọ́lá fún torí pé ó ti ṣáájú kì í ṣe kí nítorí pé àwọn àwòrán pé ó lè ti máa ṣe dáwà jù ọ̀nà tèmi ti bẹ̀rẹ̀ èrò ti pọ̀ lẹ́yìn tèmi ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ kọ́ ní àtàbà tí wàá wò náà kí ló fi jù mí lọ́dọ̀ ó síwájú rẹ̀ tí bọ́wà náà la mọ̀ yìí pé nínú ìmọ̀ hadith riwayatu al-akabiri anil asagir àwọn ẹ̀kọ́ ìgbà wa tó ṣe wípé àwọn àgbàlagbà àgbà wa látọ̀dọ̀ àwọn ọmọdé àwọn ọmọdé ń dàgbà fún wọn di afá fún wọn nítorí pé wọn síwájú wọn wá mọ̀ ẹ jẹ́ ká mọ̀ yìí kí fadlo sabqi ó wà nù islam fadlo sabqi ó wà nù ẹ̀sìn fadlo sabqi ó wà nínú sàlàfíà ọlọ́run bọ́ba tó la ẹ̀gá ní alukur'an ẹ ń fáyà ikùn ó ní la yastawi minkum nínú ẹ̀yin mùsùlùmí kò ṣeé fi wéra wọn man anfaqa min qabli al-fathi wa qatal àwọn tí wọ́n ti náwó sójú ọ̀nà ọlọ́run síwájú kẹsẹ̀ ọ̀sẹ̀ fàtàkùn mọ́kà kọ́lọ́n tó jù ẹ̀sìn ẹ̀ láàyè tí wọ́n sì jagun. ulaika a'zamu darajatan mina alladhina anfaqu min ba'du wa qatalu. bó tẹ̀ ṣe pé àwọn tó wá lẹ́yìn wọn náà náwó àwọn náà jagun ṣùgbọ́n wọn ìṣẹ́gbẹ́ tọ́lá àwọn ilé yẹn síwájú wọn. fadlu sab tó gbajúmọ̀ dáadáa ó wà nù Bukhari ó wà nù Muslim hadithu Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wa rahimallahu shaykhayni al-Bukhari wa Muslim la musliman wọ́n ní pé anábà Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé la tasubbu ashabi ẹ má máa bú àwọn sàábì mi èébú àwọn sàábì mi ọ̀tọ́ sí yín lẹ́nu hadith yìí ẹ̀kọ́ nọmba one tó wà ní ẹni wípé mùsùlùmí èbú ẹni tí bá mọ́ bú òkú ṣàìtọ́nù lọ bá òkú ṣàìtọ́nù lọ bá tàbí kó ti bá wọn ṣe àlọ́ bẹ́yẹn bá ṣe àlọ́ náà òkú ṣàìtọ́nù lọ bá pa á mọ́ tó bá nǹkan tá à ń sọ yìí mú tá a gbọdọ̀ dì mú náà ní wípé tá a là níbi dojú ọ̀rọ̀ yìí kọ́ tí ń sọ ni àbáwọn tí wọ́n lò tọ́wọ́ jáwọn tí wọ́n jọ lògbà ebi sàbí náà lẹ́ni tí ń bá wí náà eléyìí ó wà ayé wa tá a bá lọ wo rìwáyà ti imam muslim nínú rìwáyà lè imam muslim abu sa'id al-khudri náà ló gbà wá o ó ní wípé láàrin khalid ibn walid àti abdulrahman ibn auf nǹkan ṣẹlẹ̀ láàrin wọn fasabahu khalidun fasabahu khalidun khalid ibn walid sayfullahi maslul tó jẹ́ pé ìdá ọlọ́run ọba ni tọ́lọ́run ọba lò láti ṣẹ́gun àìmọye ogun fún ẹ̀sìn islam yìí jagunjagun ni sáábélò náà òun lànà ìbìrin sọ fún ipe látàsí bo asahabi ẹ mọ̀ mọ̀ bá wọn sábì yìí sọ fún kọ́ọ́lìdù tó náà jẹ́ sọ̀hábí pé kò tọ́ sí lẹ́nu kó máa bú sọ̀hábí àgbà eléyìí ti ṣe abdulrahman ibn Awf torí kó síwájú ẹgbà islam torí kó síwájú rẹ̀ ṣe dáadáa kódà ó ń bẹ nínú rìwáyà ti musnad lọ́dọ̀ imam ahmad ṣùgbọ́n ìwà yẹn anas ní kìí ṣe àbí sa'id tó ní wípé khalid bin walid sọ wípé tastaqiluna alayna bi ayyamin sabaqtumuna biha ẹ wà máa ṣe yànga sí wa ẹ máa ṣe fáàrí sí wa nítorí àwọn ọjọ́ àwọn ìgbà tẹ́ ẹ fi síwájú wa gbẹ̀sìn ó mọ̀ wípé síwájú wọn gba yẹn àti ṣe dáadáa ó fún wọn lọ́lá lórí àwọn so anabi sallallahu alayhi wa sallam ló fi ní la tasubbu ashabi ẹ má mọ̀ bá wọn sàábì mi mà ìtumọ̀ rẹ̀ ni kí àwọn eléyìí síwájú yín èmi àti wọn lájọjọ gbógun tì yín lájọjọ ṣe dáwà kẹ́yìn tó gbẹ̀sìn ẹ já lọ mọ̀ yín pé ara ìlànà Islam ó ní al-i'tiraf bil fadli lis-sabiqin ẹni tó bá ti síwájú èèyàn níbi ẹ̀kọ́ ẹ̀sìn níbi pípé pèsè ẹ̀sìn níbi lílàwọn èèyàn lójúṣẹ́sìn ní tó wulẹ̀ kó jẹ́ nínú ọjọ́ orí ìran tó wulẹ̀ kó dérí kó ti wá nǹkan ló pàtàkì sísíwájú wa níbi dáadáa yẹn ó rí kó àyà wípé a gbọ́dọ̀ máa pọ́nlé a gbọ́dọ̀ fún lọ́wọ́ a máa ṣe àdúrà fún gẹ́gẹ́ bí irú ẹ̀kọ́ tí Ibn Malik kọ́ wa ń bí wípé wàhálà bíi sábẹ́kùn ha izun tafdila mustaujibun sana iyal jamila hada